ó ní àdúrà gbára máa ń wáyé fún àwọn obìnrin oníyìnrere bẹ̀rẹ̀ látago méje àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ ní gbogbo ọjọ́ friday tó bá kẹ́yìn oṣù ní àṣálẹ́ agbára máa ń wáyé nínú ìjọ wa bẹ̀rẹ̀ látago mẹ́wàá alẹ́ di òwúrọ̀ ọjọ́ kejì ẹ darapọ̀ mọ́ wa nínú àwọn ọ̀sìn wa tí ń lọ láàrin ọ̀sẹ̀ tàbí ká ẹ pè bàbá wa nínú olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight títí àkókò ìkan náà tá a tún pàdé lórí ètò ìkan náà lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run reverend pf wa ló ní kí

Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. orí ló bá mi ń ṣe eré orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé tí bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bàjẹ́ sí orí ló alẹ́ ẹ kú dédé àsìkò yìí o ẹ kú bójú ọjọ́ ti rí o ibì kan làámọ̀ ti ń bọ̀ àmọ́ ń sáré bọ̀ lórí ètò mọ̀ nítorí yín mọ̀ ni torí pé for any reason fún ìdí kankan àti ìdí kankan àti ẹ̀ gbọ́dọ̀ já yín tàn mọ́ pàápàá jùlọ lórí ètò tá a pè ní ọpẹ́yẹmí yìí àwọn tó já sí ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa olólùgbọ́ wa tẹ̀ ń tẹ̀lé wa káàkiri gbogbo àwọn nǹkan rí tá à ń ṣe lórí ìkànnì ẹ̀yin náà ó ti mọ bó ṣe ń lọ nílé Ìbàdàn lónìí Ìbàdàn stand still lọ́wọ́lọ́wọ́ bá a ṣì ṣe ń sọ̀rọ̀ yìí. Ah, fún nǹkan míì kọ́ ẹ mọ̀ pé omidan òrékè lẹ́wà Ọ̀yọ́ fún tọdún yìí Miss Ọ̀yọ́ 2021 ó wá dàpọ̀ mọ́ àkànṣe ètò tá a lè pè ní ètò ọpẹ́ yẹmí ètò àjọ̀dún ọpẹ́ ètò ọdún mbàkú fún ẹni wa ọ̀rẹ́ wa ẹ̀gbọ́n wa bàbá wa ọ̀gá wa àti olùdásílẹ̀ ìkànnì tó ń kilẹ̀ falafala yìí ọ̀mọ̀wé Yínká Joel Ayéfẹ́lẹ́ <laughs> òní tí a wà ní láti máa ṣe Miss Ọ̀yọ́ 2021 náà làwa kúkú mú ọjọ́ celebration thanksgiving yínká ayéfẹ́lẹ́ annual thanksgiving twelve twelve ọjọ́ kejìlá oṣù kejìlá. orí ò bá mi ṣe. ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún wo ná kí ló ṣẹlẹ̀ lọ́dún náà lọ́hùn-ún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dún náà lọ́hùn-ún ń ni ọwọ́ abáyínká ayéfẹ́lẹ́ dé báyìí láti oṣù náà ọjọ́ náà ọdún náà ǹjẹ́ Yínká Ayéfẹ́lẹ́ ní ìdí kankan láti fògo fólúwa onísáàmù ní ẹ̀hó ìhó ayọ̀ sí olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo tó bá tún wá ṣeé ṣe bẹ́ẹ̀ bá láǹfààní sí àwọn ohun nǹkan orin ohun èlò orin àtolóhùn gooro àtolóhùn tínrín o àtolóhùn tásánsan ẹ kó wá síwájú ilé ẹ ẹ jẹ́ àfi wá dúpẹ́ ní ọwọ́ ẹ̀. ẹ mọ̀ pé ńgbà tí Israẹli kúrò ní àjèjì èdè ènìyàn Síónì ní ibi mímọ́ rẹ̀ tó padà fàbọ̀ sí. orí lọ́pọ̀ ọgbà tẹ́dá bá ti forí gbápẹ́ forí gbàgànná forí sọta ayé forí fojú wi ná ìjì ìjì fẹ́ àrá san afẹ́fẹ́fẹ́ ìjì jà lẹ́yìn ọ̀rẹ́yìn ẹni tí olódù ọmọ àríbá fún láǹfààní àti padà wá sí Rehoboth tí í ṣe bí ìsinmi irú ẹni bẹ́ẹ̀ ní sọ pé èmi lọ lọ́pẹ́ lóhun ọpẹ́ máa gbẹ̀nu ẹ̀ yínká ifẹ̀lẹ́ lọ lọ́pẹ́ lónìí ọjọ́ kejìlá oṣù kejìlá adébáyọ̀ fálékè lọ lọ́pẹ́ lónìí ọjọ́ kejìlá oṣù kejìlá ti twenty twenty one ọpẹ́ wa àwa kàlákà sẹ́yìn a lọ bẹ̀rẹ̀ sí í fi mú ọpẹ́ yínká ifẹ̀lẹ́ ti twelfth of December nineteen ninety seven. <laughs> Ah, ọjọ́ burúkú èṣù gbomi mu ọjọ́ tí òjò ṣú sí sánmọ̀ dẹ̀dẹ̀ bí ìgbà tí ò ní rọ̀ mọ́ ọjọ́ tí ilẹ̀ pòyè ọjọ́ tí afẹ́fẹ́ fẹ́ ìjíjà àrá sán. orí ló yọ mí kéè orí ló bá mi ṣe. ọjọ́ tọ́ba mi Èdùmàrè tó padà rìṣẹ́ èpò kádàrá Yínká Ayéfẹ́lẹ́ ó kú ti gbé kádàrá rẹ̀ wáyé tẹ́lẹ̀ àmọ́ nígbà tí ẹ̀dá bá dé ọ̀pọ̀lọpọ̀ ìkóríta ńgbà míì <laughs> ọlọ́run ọba àtúnyàn àtún àmọ́ ní jẹ́ ń bá òrìṣẹ́ ìpòkádà rẹ̀ kọ́ mọ́ fara kọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́yìn nǹka ayéfẹ́lẹ́ màkẹ́dẹ̀ nìyẹn kẹ̀dẹ̀kẹ́ wá ti á di gbogbo ọjọ́ kejìlá oṣù kejìlá ọjọ́ àtàtà ọjọ́ tó lápẹẹrẹ báwa ṣe ń celebrate ẹ̀ ní Fresh FM bẹ́ẹ̀ náà ni gbogbo mọ̀lẹ́bí ọ̀mọ̀wé Yínká Joel Ayéfẹ́lẹ́ tẹbí tará taya tọmọ tẹ̀gbọ́n tàbúrò náà máa ń celebrate wọn afáǹsì Yínká Ayéfẹ́lẹ́ woman abroad káàkiri àgbáńlá ayé àwọn náà máa ń lo twelve twelve ọjọ́ kejìlá oṣù kejìlá ọdọọdún láti máa fi dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú Yínká Ayéfẹ́lẹ́ ah ó ga ẹ darapọ̀ mọ́ wa abala àkọ́kọ́ special edition ní ọpẹ́yẹmí ti ajálẹ̀ yìí abala àkọ́kọ́ ọpẹ́yẹmí àwọn aláṣẹ ìkànnì fresh fm ní ká dedicate ẹ̀ fún yínká ayéfẹ́lẹ́ ni yínká ayéfẹ́lẹ́ gan-an ló yẹ kó wà lórí interview yìí pẹ̀lú mi àmọ́ ọ̀gá wà ní jọ́gọ̀ ẹ mọ̀ pé wọ́n ń celebrate ẹ gbogbo àgbáyé ń celebrate yínká ayéfẹ́lẹ́ mọ́ mísọ̀yọ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yínká ayéfẹ́lẹ́ fún àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn nú àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tá a fi ṣùgbà ẹ̀ ó sì fún wọn ní àmì ẹ̀yẹ méjìlá nínú méjìlá wọn ti fáwọn èèyàn ní mẹ́ta kémi ó tó kúrò ńbẹ́ mọ́ sáré bọ̀ wá ṣe ètò wọ́n ti fún ṣọlá international draw máa máa bá wọn bọ̀ gidi ẹ̀yin onílù ẹ̀ máa tẹ̀lé wa bọ̀ wọ́n ti fún ṣọlá international drummer tí máa lo jazz wọ́n ti fún David Jẹ́gẹ́dẹ́ eh, lead talking drummer Yínká Ayéfẹ́lẹ́ Yínká Ayéfẹ́lẹ́ láti wọ́n ní láti twenty two years tí ó ti wà pẹ̀lú àwọn pé kò pa play jẹ lọ́jọ́ kan Jẹ́gẹ́dẹ́ àti Ṣọlá international drummer wọ́n ní kò pa play jẹ pé ní twenty two years kó jẹ́ pé ọ̀gá orí ń fọ̀n lónìí wọ́n ní kò mà sí yẹn wọ́n wà ń fáwọn èèyàn láwọ́ọ̀dù yẹn lọ wọ́n fún wọn lèmi fi kúrò. orí ló bá mi ní ṣe èé eh, orí ló yọ mí orí ló yọ mí èé eh, orí. àfáàsì ọjà ẹ̀yin náà ti dé ayé ti bájú sí orí náà ń bẹ lọ́wọ́ mi ṣé ìwọ́jára merry makers ni ìyẹn ń jẹ méjìlá bá àlàdé ọ gba àwọ̀dù fresh fm ọ tún wá gba merry makers ok merry ló bí fresh ok. you're right. ẹ ṣé o mo sọ fún yín gbogbo abala àkọ́kọ́ yìí ìṣẹ́jú bíi ogún bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bíi ọgbọ̀n Yínká Ayéfẹ́lẹ́ lónìí yes fóònì torí àwọn aláṣẹ ìkànnì Fresh FM ló ní kí Adébáyọ̀ Fálékè kò ṣe bẹ́ẹ̀ ẹ sì mọ̀ pé iṣẹ́ tá a bá ran ikọ̀ kì í pa kọ̀ iṣẹ́ tá a bá sì ran ikọ̀ ni kọ̀ jẹ́ ni mo fi ní ẹjẹ́ á ṣe bẹ́ẹ̀ ẹjẹ́ àmọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ràn Yínká Ayéfẹ́lẹ́ sí ẹ bá mi ṣíà Ọpẹ́yẹmí ti àṣálẹ̀ yìí ẹ bọ́ sórí ìkànnì Facebook Live Fresh FM ẹ bá mi ṣíà ẹ̀ gan ẹ bá mi ṣíà ẹ̀ pa ẹ bá mi ṣíà ẹ̀ gidi gan gan gan gan ni o káàkiri àgbáńlá ayé ẹ ṣó Yínká Ayéfẹ́lẹ́ ní love tẹ́ ẹ mọ́ ń ṣó ẹ ẹ ṣó Fresh FM ní love yín o ẹ sì ṣó Adébáyọ̀ ọmọ bàbá tí ń jẹ́ Fálékè ẹ kó ti ń dọ́gbọ́n fi Rubicon kún Ọlọ́run kó wá ṣàánú mi pẹ̀lú àwọn táìtù táìtù tèmi náà mọ́ fáwọn ọṣẹ́ ńgbà ṣe dálí máa ń ní dáìlímà ọlọ́run mọ̀ sèmi dáìlímà rubicon látúnṣe yìí nìsín ntọ́sí kì sínú rubicon ó kì dódó ni rubicon agbèdè méjì hmm. eh, rubi ok sinimá rubicon anyway bẹ́ẹ̀ bá pè mí àmọ́ dáhùn náà yínká ayéfẹ́lẹ́ là ń celebrate lórí ọ̀pẹ́yẹmí àlejò wa tá a máa bá sọ̀rọ̀ náà ti dé o lórí ọ̀pẹ́yẹmí lónìí ó rà yẹn pé mo ti rí igwe mo ti rí igwe oní sinimá bẹ́ẹ̀ ni lọ́ládé mr money mo ti rí ọlá ìyá àwọn náà wà lórí ọpẹ́yẹmí ṣé wọ́n bá náà dáwọ̀ dùnnú ni lẹ́kún nìyẹn o. mo fi bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi ṣiṣẹ́ iye ò tètè mọ̀ fẹ́lẹ́ mo ṣubú ìgbà mo sì ṣubú tán ijó àjùmọ̀jó ó wá díjó èmi ní ìkan ṣoṣo. mo fi bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi ṣiṣẹ́ mi ò mọ̀ páyé fẹ́lẹ́ mo ṣubú nígbà mo sì ṣubú tán ijó àjùmọ̀jó ó wá díjó èmi ní ìkan ṣoṣo. What a bitter experience. Wá sọ́dọ̀ rẹ̀, àtàwọn dáríjì olúwa ṣe. The man Yinka Ayefele. The man Yinka Ayefele, the enigma. Ah! arúgbó boys ó ti sọ mọ pè mí rubicon <laughs> ah ó dá mọ pè mí rubicon gbà náà rubicon nìkan mò ń rojú sí. lárúgbó boys ó ní rubicon. okay ẹni tí wọ́n ń pè ní Yínká Ayéfẹ́lẹ́ ta gan ni ńbo gan ló ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀ àwọn gan ló bá rìnrìn àjò pọ̀ kó tó débi ògo àwọn nǹkan wo ló ti ṣe nígbìyànjú láníyàn àwọn wo gan ni wọ́n sì ń ṣèṣẹ̀mí tí wọ́n sì lè sọ nípa ìrìn àjò Yínká Ayéfẹ́lẹ́ láì ṣe pé bóyá Yínká Ayéfẹ́lẹ́ ń fẹnu ara ẹ̀ sọ àwọn wo gan ni wọ́n lè sọ ń pa Yínká Ayéfẹ́lẹ́ tí wọ́n sì wà lókè pẹ̀ àbá àwọn kan tiẹ̀ wà ń bẹ̀ tájọ wà nù stúdíò yìí ni. àwọn olómọ̀ ń pa Yínká Ayéfẹ́lẹ́ gidi gan tí wọ́n ti filẹ̀ ṣaṣọbora àbẹ̀fẹ́ jẹ́ǹgbẹ́ tí ọ̀rọ̀ àbẹ̀fẹ́ jẹ́ǹgbẹ́ tí èdè àbẹ̀fẹ́ jẹ́ǹgbẹ́ tí èlé Gbẹ̀ngà Adébóyè ìbá ẹ o ọ̀run re o olóògbé alàgbà Kọ́lá Ọláwuyì kò dúdú kò pupa ó fi irun mú ṣe fẹ́ǹsì ètè kò ga kò kúrú ọmọ wọn lójúde olúyọ̀lé ńlẹ̀ ìbàdàn ah, ó ga o tọ́ba ọ̀pálẹ́yẹ olóògbé òun náà mọ dáadáa ń pa yín ká ayé fẹlẹ̀ babalẹ́rìpa náà ń kọ́ ah, ó ga o ó ga o ó ga o hmm. anyway àdúpẹ́ orin tẹ́ ń gbọ́ yìí bitter experience àbí. nígbà nígbà yẹn tí àwo bitter experience yìí jáde kò sẹ́ni tí ó máa gbóòórìn tí ò ní ṣẹ́ omi lójú especially tí èèyàn bá wà ní location tí Yínká Ayéfẹ́lẹ́ ti ya fídíò orin yìí ẹ mọ̀ pé fídíò orin èèyàn fẹ́ máa ìmọ̀ ẹ̀ ni bá àwọn tún ní kí Yínká Ayéfẹ́lẹ́ ó tún mọ̀ máa ìmọ̀ orin bitter experience yìí pé kí wọ́n gbé fídíò ẹ̀ jáde fáyé láti wò káàkiri àgbáńlá ayé ẹ mọ̀ pé máìmì wọ́n pé ó tún sun ẹkún ó ń wa omi mu bíi gàrí ni ní location fídíò yìí. ojú mi rí ẹnu mi kò lè sọ ọ̀gá mi máa lọ sí gbẹ̀gẹ̀rẹ̀ gbẹ̀rán mi lómi bẹ́ẹ̀ ọ̀gá mi máa lọ sí gbẹ̀gẹ̀rẹ̀ gbẹ̀rán mi lómi ìgbé ayé yìí ló yẹ mi gẹ̀rẹ́ tó dẹ̀ fọ́ ìgbé ayé yìí ló yẹ mi gẹ̀rẹ́ tó dẹ̀ fọ́ omi ojú mi wá kún nítorò gẹ́tògẹ́ omi ojú mi wá kún nítorò gẹ́tògẹ́ ọ̀pọ̀ ọ̀tá mi wá farahàn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọ̀pọ̀ ọ̀rẹ́ mi wá farahàn ọ̀tá Èdùmàrè dákun máa jẹ nké níṣòro. Fẹ́mi Alábí tí ó máa ń jẹ́ alábòjútó ẹ̀rọ fún ètò Yínká Ayéfẹ́lẹ́ Ọpẹ́yẹmí Fẹ́mi Alábí ò sọ̀rọ̀ lórí agbágbé bóyá láti ṣètò ni àbí láti alábòjútó ẹ̀rọ ọ̀gá sì ni bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ nípa àwọn sound engineer tá a bá ń sọ̀rọ̀ nípa producer orin tó ti jókòó tí láti ọdún nàmínàlẹ̀ tí wọ́n ti ń produce orin Yínká Ayéfẹ́lẹ́ hmm. ṣé àwọn pé yàtọ̀ sáwọn ẹlòmíì tí wọ́n ti lọ́wọ́ nínú production orin Yínká Ayéfẹ́lẹ́ o Fẹ́mi Àlàbí nìtàn orin Yínká Ayéfẹ́lẹ́ láti AM studio Fẹ́mi Àlàbí ẹ kalẹ́ ẹ kalẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà ṣé máìkì yín náà mo fún yín bẹ́ẹ̀ni sà ẹyin edition Ọpẹ́yẹmí òní Yínká Ayéfẹ́lẹ́ la dedicate first thirty minutes fún. ẹ ṣeun sàn ẹ pẹ̀lẹ́ sà àwọn èèyàn ò mọ̀ pé sound engineer nìyí o ah, wọn àmọ̀ pé jìntà nìyí nínú producer orin o ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ká tún dúpẹ́ náà ni ok ọ̀rọ̀ Yínká Ayéfẹ́lẹ́ ìgbà olè ti mọ Yínká Ayéfẹ́lẹ́. ah ó ti pẹ́ díẹ̀ sà. bíi tabaníkà gbèsọ́dún. tabaníkà gbèsọ́dún láti máa lọ bóyá bíi twenty or twenty one years. àyìn náà ti dàgbà o. Mm -hmm ẹ jẹ́ àdúpẹ́ ká tó dúpẹ́ mm. ok. <laughs> bó o lẹwọ èdè ṣe à ń wòyàn rí yorí o ti bọ̀dá tó máa ń lọ ó kọ́ lórí o ti rí i pé ẹ ìjọ ṣẹgbẹ́ <laughs> a mọ̀ júwe ẹ̀ fúnra wa lẹ́ẹ̀kọ̀kan ẹ jẹ́ mi ní o bẹ̀rẹ̀ sí fi bọ̀dá kó kọyín báyìí bọ̀dá mi <laughs> àwọn studio wo ni ẹ ti kọ́kọ́ láǹfààní àti jókòó pẹ̀lú orin Yínká Ayéfẹ́lẹ́ ṣé before accident or ìgbà tí accident yẹn ṣẹlẹ̀ okay. ni mo fẹ́ lè sọ pé mo mọ ọ̀gá wa okay. bó ṣe ṣẹlẹ̀ gbà Yínká Ayéfẹ́lẹ́ ìgbà yẹn ni wọ́n máa ń wá sí studio AM studio ta ló ni AM studio. Uh, engineer Michael Adesina. Hmm. ẹ kọ́ àìgbàgbé. ní àkóbọ̀ ní Ìbàdàn okay. so tọ́gà bá dẹ̀ ń bọ̀ ń gbà yẹn ẹ ti mọ̀ pé èèyàn kan tó ní experience nípa ọ̀rọ̀ pé bá pé ó mọ nǹkan tó fẹ́ gbọ́ hmm. tí ẹ bá ń ṣe orin lọ́wọ́ tí omi ilé ò bá dún bó ṣe yẹ kó dún ayéfẹ́lẹ́ á fún yín pé kò tí ì dún bó ṣe yẹ kó dún. Hmm. mo dẹ̀ rántí pé ayé ìgbà yẹn bóyá táwọn náà bá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n máa rántí wọ́n ní rédíò kan Trident hmm. tí mo lè sọ pé tí ọ̀gá ògbé sẹ́sẹ̀ báyìí ni àwa connect auxiliary ayé auxiliary gbà yẹn àwa fún wọn ní output àwa hmm. ni akin torí ẹnjìníà tó jọ́ ọ̀gá gbà yẹn ó ní akin oyè bẹ́ẹ̀ ni. Ah ẹnjìnìà Akin Oyènẹkàn ṣèdúró ti Yínká Ayéfẹ́lẹ́ dòní náà. bẹ́ẹ̀ni sà he can even say more than me about Yínká Ayéfẹ́lẹ́. ẹ dúró ẹnjìnìà Akin Oyènẹkàn tí wọ́n jẹ́ chief engineer Fresh FM lásìkò yìí ẹ àwọn náà ni ẹnjìnìà orin Yínká Ayéfẹ́lẹ́. èmi ni ẹnjìnìà ń gbà yẹn sà èmi kàn èmi kàn dàbí studio eh, assistant studio assistant ńgbà yẹn torí tí wọ́n bá ti ṣe tán eh, bọ̀dá Yínká bọ̀dá Yínká tí mo máa ń pè wọ́n eh, màá ká kébù Hmm. màá tètè màá ti yọ microphone bẹ̀ kí wọ́n tó dé màá ti set up everything eh, ó dòkú ọ̀run lé ní ẹ̀gẹ́ cassava hmm. tó bá ti dé ńgbà àfẹ́mi eh, láì mi dà kí ni ibi tí màá ti lo accord dà something like that wọ́n á play òǹkálùkù á dẹ̀ bá títí ẹ lọ. Ah. even I can still remember pé Sanmi was the driver tó ń gbé ọ̀gá ńgbà yẹn. sà àwọn nǹkan èmi mọ̀ àmọ́ ayé lè mọ̀ mọ̀ hmm. àmọ́ kẹ́ni tí ò mọ̀ ó lè bá a mọ̀ kó tún sọ fẹ́ni tí ò mọ̀ ara àwọn. Uh, ṣé misconception ni kí n pè ní tí àwọn èèyàn máa ń sọ tí ó jẹ́ pé tí àwa bá ń gbọ́ ní gbòòrò hmm. kì í ṣe gbogbo eh, ẹ̀ náà la mọ̀ lè mọ̀ correct èèyàn mélòó la fẹ́ correct pé ah accident ló máa sọ Yínká Ayéfẹ́lẹ́ di olórin hmm. accident yẹn ló máa sọ Yínká Ayéfẹ́lẹ́ di olórin sọ di olórin pé ìgbà yẹn ló bẹ̀rẹ̀ sí morin kọ ẹ̀yin jẹ́ studio engineer pẹ̀lú bọ̀dá akin àti àwọn tẹ́ ẹ ti bá wọn ṣe ní am studio ńgbà yẹn ṣé ẹ rí wọn nírìí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ló sọ wọ́n di professional musician ibi tí mò ń lọ nìyẹn àbí ṣe rò nínú wọn gbà tí yáfẹ́ no torí pé yíká ayéfẹ́lẹ́ gangan fún rẹ̀ gan sa wọ́n jẹ́ nìkan tó jẹ́ pé wọ́n ní etí music wọ́n dẹ̀ like music wọ́n dẹ̀ jẹ́ nìkan tí kì í ṣe ìmẹ́lẹ́ ṣẹ́rí ẹ jẹ́ ń payín lẹ́rìn kan tí ayéfẹ́lẹ́ bá gbọ́ orin pé a parí ẹ̀ tán sìn láyé am hmm. wọ́n á ní akínjọba mi record kí ni mo fẹ́ lọ gbọ́ ní ilé. Okay. okay táwọn ò bá rántí bóyá kí n rán wọn létí tí ọ̀gá bá dé padà lọ́jọ́ kejì àbọ̀jọ́ tó bá tún ní section padà ọ̀gá sọ pé gbogbo mele yìí ẹ parẹ́ mo fẹ́ kán tú mi lù. Hmm. a máa ń rìpíìtì omele lúlù lásán a lè rìpíìtì ẹ̀ tó ẹ̀mẹ́ta abẹ́ mẹ́rin kó tó di album tó máa gbé jáde gangan. Wow. so ìjọ́ tí wọ́n wá bẹ̀rẹ̀ tí wọ́n kó kúrò ní ọ̀ṣọ́sàmì office tí wọ́n wá sí ring road wọ́n hmm. ti wá ní studio tara títí wọn tó di pé mi àti bọ̀dá kí n bí kán mú mi wá ń gbà mí ìkájọ kébù kan ní bá ń fà ń bẹ̀ yẹn bá ń hmm. ṣe ń bí tí wọ́n fi parí ẹ̀ ń gbà yẹn hmm. ah mo ní tí ayéfẹ́lẹ́ fi ń sanwó ní ayé am tí wọn ò tẹ̀tì ìgbà tó ti ní studio rárá tiwọn yìí wàhálà wọn lè pa omere track kan rẹ tó nineteen times <laughs> Fẹ́mi Alabi. ẹ̀yin ò mọ ẹ̀yin kàn rò pé bóyá ẹ no èmi ń bá àwọn ará ilé sọ̀rọ̀ ni ẹ̀yin kàn rò pé Fẹ́mi Alábí alábòjútó ẹ̀rọ kì í sọ̀rọ̀ alábòjútó jẹǹtà music production ló dúró sẹ́gbẹ̀ẹ́ mi jẹǹtà bẹ́ẹ̀ bá ń gbọ́ jẹǹtà sà ìgbà yẹn tí wọ́n máa ń wá sí studio orí orin wo lè wọ́n ṣe lójú yín ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣorin orí album wo. láti wọ́n ti parí bitter experience ó ti fẹ́ tán kémi tó dé um, but sweet experience divine intervention something else like that like that. ẹjọ ṣe ni ẹjọ wà nù studio tẹjọ mójútó ni. bẹ́ẹ̀ni sà. ok ìgbà ok ká sọ pé látòrí lẹ́yìn bitter experience mm. kí ló kàn sweet experience. bẹ́ẹ̀ni ok sweet experience yẹn náà ara wọn ò tí lè yá dáadáa ṣé àwọn pé ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ bíyá bí ọdún kan bí ọdún méjì. ẹ̀bẹ̀ wọn jẹ́ nìkan tó jẹ́ pé even tí n bá wá wọn lọ inú ọ̀dọ̀ wọn ní ọ̀sán-sàmì gbà yẹn hmm. tẹ́ bá bá wọn gan èèyàn takuntakun ni wọn wọn ò fìgbà kan rò pé bóyá pé tí n bá ṣe ábọ̀mù beta experience tán bóyá kí n máa jókòó sí ẹ̀gbẹ́ títì hmm. lẹ́gbẹ̀ẹ́ títì ibi ìyànà lé wọn nígbà yẹn pé bóyá pé kán tì mí pẹ̀lú kẹ̀kẹ́ síbẹ̀ kí n máa tọrọ owó. ok ṣe nínú studio náà tí wọ́n máa ń record ẹ mọ rigors bá ńlá wàhálà tí èèyàn ń ṣe láti po album jáde ṣé wọ́n máa ń fi ìnira hàn ṣọ́ máa ń express pains bẹ́ẹ̀ pé ṣara ni wọ́n. ṣẹ́rí bí wọ́n ṣe ń ṣe ní ayé ìgbà tó ń ṣe ń sìn hmm. bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe even kó tó di pé e, ìgbádùn dé pé kán máa lo kẹ̀kẹ́ tó ń lo ná hmm. ayé ìgbà tó ń lo wheelchair the same thing ni bẹ́ẹ̀ ni sà tí wọ́n bá tán bá lọ lé tán lọ gbọ́ nǹkan tí wọ́n kọ hmm. tí yóò bá tẹ́ wọn lọ́rùn wọ́n á padà wá wọ́n á wá tún kọ onímọ̀ṣe sọ pé ó dàbí pé ẹni tí èèyàn ń bá ṣiṣẹ́ tí ò bá ṣe ìmẹ́lẹ́ hmm. ìwọ tó ń bá ṣiṣẹ́ wáyé tó ṣe fẹ́ ya ọ̀lẹ. Hmm. so Yinka is not an accidental oh. singer àwọn ok ẹ fún mi ní sweet experience náà mo fẹ́ wọn kankan sweet experience àti obita experience ni ok ẹ jẹ́ n wo sweet experience ọ̀pẹ̀yẹmí náà mà sí ni Yinka Ayefele ló ní ọgbọ̀n ṣẹ́jú àkọ́kọ́ ń bímọ sọ fún yín. gonna love never, never. ń dáhùn gbìgbìgbì. blessed assurance. before now him eh, orin orin inú ìwé ni ilé before then tí wọ́n tó di gbẹ̀ngbẹ̀ng gbìgbìgbì wọ́n fẹ́ gbé him wọlé wọ́n dẹ̀ fi tùǹgbà ṣe ṣé àwọn olórin ti ń fi him kọ tùǹgbà àlùjọ téèyàn ó sì blessed assurance kò sí. ẹ ṣọ èrò kò yé sí. ṣe innovation yín ka ifẹ̀lẹ́ ni. bẹ́ẹ̀ sà ayé ìgbà yẹn kẹsẹ̀tì ni. kàsẹ́ẹ̀tì ni. kẹsẹ̀tì ni kì í ṣe ìgbà tó hmm. di cd nsìn kẹsẹ̀tì ni àwọn mi gbọ́dọ̀ dárúkọ kọ́mìnì tí wọ́n ti máa ń lọ ń dọ̀bù lẹ́kọ̀ọ́. ẹ ẹ ẹ tórúkọ wọn jẹ owó nàìjíríà ó ti yé mi ó ti yé mi ó ti yé mi. àwọn instrumentalist mélòó ni ẹ rántí tí wọ́n play sí orin tá yìí. ìsìn máa ṣe é yọ ọ̀dà rẹ̀ gan àwọn àkọ́darapọ̀ mọ́ ìyàn instrumentalist wo ni ẹran títí wọn ẹjọ ṣe sweet experience. ṣẹ́rí eléyìí tẹ́ ń gbọ́ yìí ẹni tó kọ́kọ́ play instrument tẹ́ ń gbọ́ yìí hmm. gbàngbàngbàngbà bọ̀dá yẹn wà ní John Aláwàyà ó wà lamẹ́ríkà sí. ah John tó play lẹ́yìn K1 rí àbáwọn kọ́ bọ̀dá John ṣáwọn ni Aláwàyà ó wà lamẹ́ríkà sí eh. bẹ́ẹ̀ ni. ok bọ̀dá John eh, àwọn orúkọ kan wà tí a gbọ́dọ̀ gbàgbé either hmm. they are alive or dead hmm. eh, bọ̀dá ẹ̀gẹ́ Hmm, kọ́lọ́n bá mi fi ọ̀run re kẹ́ẹ̀gẹ́ o. a ní bọ̀dátà ni wọ́n gba àwọ́ọ̀dù lójú yìí jẹ́gẹ́dẹ́. jẹ́gẹ́dẹ́. a ní David. a ní ọ̀sán. ok. a ní Michael olómele. ok. a ní níyì olómele. ok. a ní kí lorúkọ ẹ gbẹ̀ngà yídó. yídó òjò yídó òjò yídó sotiri. ẹ̀rẹ̀ ok. a ní. <laughs> àtún ní bọ̀dá tó tàjítà yìí. àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ dazin kì í ṣàkọ́bẹ̀rẹ̀ bá àwọn tí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ń gbà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn bẹ́ẹ̀ni sà. album wo yín nínú àwọn albums Yínká Ayéfẹ́lẹ́ tó difficult ní studio àbí tó wà controversial àbí tí ẹ̀yin gan mọ̀ pé ah ee àti ń ṣàbọ̀mù eléyìí. ṣẹ̀rí àbọ̀mù tí mo lè sọ pé ó fẹ̀ lójú ti tèmi o. ok. because mi ń ṣe ìgbà tí mo wà lé ẹm. ok làjọ ń ṣiṣẹ́ ìgbà tó di pé chairman ní studio titi wọn. ok Gbénga Yédó ni ló handle studio engineer wọn. Yeah. but album tí mo rò pé báyà pé mo fẹ́ lè sọ pé ìgbà tí mo join iléeṣẹ́ ìpadà eh. tó fẹ́ difficult nígbà tí chairman travel. ok tí àwọn bíi méjì àbí mẹ́ta tí wọ́n sá. oh ara wọn ni ah, lido onídàá ṣe sequence ńgbà yẹn. so ìgbà máa padà dé. it was so difficult for us but ọlọ́run gba àkóso láti jẹ́ kí album yẹn wá sí ìmúṣẹ wow adẹ̀ṣàṣeyọrí lórí ẹ̀ o mo hmm. fẹ́ lè sọ pé gbàyẹn torí mi gan ti rẹpẹtí pé hmm. ah, ẹ tó bẹ̀rẹ̀ kí ò bá wọn padà wá láti Amẹ́ríkà ẹ̀ tún àìṣe lọ tún ṣe. pé báwo la ṣe fẹ́ ṣe é nítorí pé ẹ tó ní iṣẹ́ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan kì í ṣe ọ̀lẹ hmm. kì í dẹ̀ ṣe mẹ́lẹ́ hmm. ó ti mú èèyàn míì láti hmm. amẹ́ríkà àwọn ló sanwó plane ẹni yẹn wá wọ́n dẹ̀ fi sí hòtẹ́ẹ̀lì wọn ẹni yẹn dẹ̀ ń ṣiṣẹ́ lọ tèmi ní pé kí n kàn yọjú sẹ́ni yẹn wọ́n lè ràn mí lọ́kàn fún mi lówó pètù lọ́ba ní hòtẹ́ẹ̀lì lọ́gbọ́n nǹkan tó ṣe padà wá kí n dẹ̀ padà wá so ọlọ́run dẹ̀ fún wa ṣe so ìyẹn ni mo fẹ́ lè sọ pé lójú mi bẹ̀lẹ́yìn ìgbà yẹn. Eh, ó ti bọ́ sí rọrùn hallelujah a máa ṣí ojú òkú before then eh, Peter Peteru ó dàgbé léwò ẹni tí nǹkan ayéfẹ́lẹ́ tí wọ́n advertise ẹ̀ lọ́fẹ̀ẹ́ nínú album wọn kò sanwó kò láìsí pé bóyá ó sì ní kọ́bọ̀ lọ kò sí wàhálà ẹ jẹ́ kó náà fara kó promo Peter Peteru gan ti á fẹ́ popular ju <laughs> alábọ̀ọ̀mù lọ. Peter Petero ni ọ̀kan pàtàkì nínú àwọn tí wọ́n ń pè é àwọn èèyàn wá sórí ètò yìí àwọn ni wọ́n ń rí tí ó bá wá sórí ètò Ọpẹ́yẹmí ọ̀dọ̀ Peter ni ó gbà wọlé yes ó ti wà pẹ̀lú Yínká Ayéfẹ́lẹ́ for years tí kìí ṣe òní tí kìí ṣe àná ọdún nàmí nalẹ̀ that man Yínká Ayéfẹ́lẹ́ to you ta ni Yínká Ayéfẹ́lẹ́ sí ọ Peter Petero bá ń kí àwọn èèyàn ẹ kálẹ́ o gbogbo èèyàn níbi kíbi tẹ́ bá ti ń gbọ́ wa. tọ́ ẹ ṣe tẹ́ ń gbọ́ fresh fm. tọ́ a Yínká Ayéfẹ́lẹ́ àjórúkọ bí ẹni kìlọ̀ ìwà hmm. orúkọ ńlá ni hmm. tọ́rọ gàmí gan máa ń sọ pé òun òmìn tó ń jẹ́ Ayéfẹ́lẹ́ pò náà ń bá Ayéfẹ́lẹ́ ṣiṣẹ́ ni hmm. so àfẹ́ ló sọ pé èèyàn báyìí láyéfẹ́lẹ́. kò lápèjúwe. kò ṣe é describe. ẹ̀ẹ́. kò láfijọ́ kí ni ọjọ́ kan ọjọ́ kan tí ẹ ti jọ jókòó tí ọ̀rọ̀ ajábọ́ lẹ́nu ọlọ́rọ̀ gangan pé ah bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ rèé o nílé Ìbàdàn ni wọ́n ti gbéra wọ́n ń lọ dírẹ̀rẹ̀ mú un wọ́n kó sọ́kọ̀ bítùsì yẹrí ń bẹ́ tọ́ ìjàpá ní jẹ́bẹ̀ wọ́n kò ń bàdàn wọ́n ń lọ sí Abẹ́òkúta kí ni báwo ni láàrin ìṣẹ́jú méjì péré Peter Peteru kí ni ọ̀gá ṣàlàyé fún yín ṣe mọ̀ pé ẹnu ẹ lọ́rọ̀ gan lọ́rọ̀ ó ti dùn ẹnu Yínká Ayéfẹ́lẹ́ tó fi sọ fẹ́yìn káwa ó tó dá ká tó dé Fresh FM. ẹ ṣe gan sa ẹ ọ̀rọ̀ yẹn ṣe hàn pé àwọn náà náà dárìnrìn àjò gẹ́gẹ́ bí ẹ ṣe sọ àwọn ni ló mọ náà mọ nǹkan tó ṣẹlẹ̀ mẹ nípa àlàyé tán sọ tán ṣe fún àwa hmm. àti pé gbà tán wà ní ilé ìwòsàn gbà yẹn hmm. èmi yọ èmi mo lọ bẹ̀ wọ́n wò bí ẹ̀mí ló kan nítorí ẹ̀fà ni pé ẹ̀ tán jọ jẹ́ bí ọ mo lè. ìbéèrè ẹ jẹ́ kí n sọ pé bí ọ̀rẹ́ ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n ìyẹn pásítọ̀ Ṣin Oyèwùsì tó jẹ́ oníwàásù so ẹ̀gbọ́n mi làwọn jẹ́ so ìbáyẹn àwọn adẹ́yẹsẹ̀ wọlé ìwé gíga University of Ibadan àwọn náà Peter àwọn fẹ́ lọ kí Ibrahim Kani UCA yẹ ká ṣeré lọ àbí àmì tẹ̀lé mi ò ráyè járe jẹgẹ bẹ̀bà tó wá di pé ó tún di pé adójọ ń ṣiṣẹ́ pọ̀ that was ninety seven nígbà yẹn o. Hmm ninety seven ninety eight tí accident yẹn ṣẹlẹ̀ hmm. so kó tó gbà tó wá tó wá di pé mo tún wá ọlọ́run tó wá kọ́ tí mo tún darapọ̀ mọ́ hmm. tó di pé a jọ ń ṣiṣẹ́ hmm. so wọ́n ní lọ́dún yẹn kí àpọ́n kọ́nu orin wọn pé ọ̀gá mi máa ló ti fi gèrègbè ràn mí lómi ọ̀gá wọn tó ń bá ṣiṣẹ́ ń gbà yẹn ó dàbí ẹ kí n fi lè ṣe example irú ọpẹ́yẹmí tá à ń ṣe ń sìn ṣe get ọ̀gá yínká ifẹ̀lẹ́nsìn àwọn àwa sórí ètò wọn á sọ ètò peter pétérù òun lámọ bẹ́tò ṣe bí ìtàn ṣe ń dé hmm. òun la lọ bí ọpẹ ẹ story yìí o ọgá mi story la máa sọ lẹ́ni o. tọ́ra àkọ́kọ́ gbọ́ lẹ́nu. tọ́ra àkọ́kọ́ ẹ̀hẹ́n bóyá ẹni ẹ pè ní o bóyá wà lọ ní o hmm. story ṣàgbọ́dọ̀ jókòó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Yínká Ayéfẹ́lẹ́ ṣe jẹ́ sí olóògbé Kọ́lọ́lá Wuyì ńgbà yẹn so wọ́n lọ wọ́n láwọn ń lọ láti cover story lábẹ́kúta hmm. bẹ́ẹ̀ tó ń ṣe dórílẹ̀ ìlú gùn níbi free yẹn hmm. ni ìjàmbá ọkọ̀ ìṣẹ̀lẹ̀ yẹn bítù tán lò ń gbà yẹn bítù tán hmm. rà hmm. láftà táwọn àti kọmọláfẹ́ ọláìyá dáwó ra fẹ́spà tán jọ ń gùn tó táwọn náà ṣàwùjọ tán ra bítù ń gbà yẹn tó dẹ̀ pé ọmọ rí odó ní fi kọ́kọ́ bẹ̀rẹ̀ sí jókòó tó fi ṣe seat ó ti ta nígbà yẹn. ìtànbù bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ mọ̀ rán alẹ́ tí ìtànbù ẹ̀yìn ó ti ta wọ́n wàá gbé kó tó pé ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ ní ọdún náà pàtíṣẹ́lẹ̀ ṣẹlẹ̀ ṣẹ̀dá pàwọ́ nàìjíríà akúndùn kankan hmm. tí nǹkan bá ṣẹlẹ̀ ń sìn hmm. iṣẹ́ táfi sáré ṣúgbẹ́ ẹni ẹ hmm. pé kàn gbé lọ sílé ìwòsàn ibẹ̀ wà ọ̀tọ̀ níta orí ìyá rẹ o ìdọ̀bálẹ̀ bàbá rẹ o ìkúnlẹ̀ gbogbo fámìlì wọn o ìnáró gbogbo mọ̀lẹ́bí wọn o oríṣiríṣi ló ń kàkó a máa sọ so iṣẹ́ tí wọ́n á fi dún yín ká efẹ́lẹ́ nínú agbára ẹ̀jẹ̀ nínú pains tó wà ń gbà yẹn wọn ò ṣe yìí. níbi tó rún sí. níbi tí mọ́tò ti rún sí. ọpẹ́lọpẹ́ bàbá kan tó wá tán ló ń bọ̀ látoko tóun lọ fi mọ́tò tiẹ̀ kó hmm. ẹ̀gẹ́ bàbá hmm. ló wá pàgẹ́ ah ẹ̀yin èèyàn ọmọ èèyàn ló ń wà nínú ìrora yìí ẹ gbé ẹ̀ tọkọ̀ dẹ̀ tu irun tabadẹ̀ máa wọ àwọn òyìnbó ọlọ́run fáwọn lẹ́bùn kan ẹ̀kọ́ tán tún kọ́ wọn irú bó ṣe ṣẹlẹ̀ yẹn wọn á straighten ẹni yẹn lọ́wọ́ lẹ́sẹ̀ wọn ò ní fòdẹ̀ wọn ò ní run àwọn kan tún gbé ayéfẹ́lẹ́ gidigan kú ó di wì nínú ọkọ̀ ẹ̀gẹ́ wọ́n tún wọn rún mọ́ ẹni tí ọkọ̀ ti rún wọ́n tún tún rún káì sínú mọ́tò tó kó ẹ̀gẹ́ hmm. ṣé mọ̀ nígbà tí wọ́n fi dé uc oríṣiríṣi ehund ló ti ṣẹlẹ̀ hmm. oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ so èyí hmm. fa ọ̀pọ̀lọpọ̀ ní tó fa irú ìjókòó tó ń jókòó léèní bí a sì tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé twelve twelve àmọ́ ayífẹ́lẹ́ jókòó ní twelve twelve ògo rẹ̀ ò jókòó. no ọ̀gá mi kan ayífẹ́lẹ́ máa ń sọ nǹkan kan tá a bá ń sọ̀rọ̀ dá wọn ní káláwọn ò wà lórí ìjókòó àwọn ò lè sọ nǹkan tó lè ti ṣẹlẹ̀ Hmm. torí àkọ́kọ́ tán bá lé ẹjẹ́ káyọ tìlú náà ti wá kúrò wọ́n lákìkanjú wọ́n dẹ̀ lé líle yẹn ni pé kò sí nǹkan tí ó possible lọ́dọ̀ Yínká Ayéfẹ́lẹ́ ọ̀gá mi á fún mi pé tẹ bá ní nǹkan pé àṣàwọn ah, ni what do you mean. kò ṣeé ṣe báwo àwọn ò láìkí theory ẹgbẹ́ lè láìkí theory practical ni <laughs> ẹ gbọ́dọ̀ practicalize ẹ̀ hmm. ó dẹ̀ máa so ó wá tún jẹ́ kí mi mo mọ̀ pé ẹ̀yin náà ọ̀gá báyọ̀ ẹ hmm. kẹ́kọ̀ọ́ kò sẹ́ni tí ò kẹ́kọ̀ọ́ ló kó ní oko ìwé wa èmi náà máa ń dáṣà pé à pé mo lọ jẹ training bí mo ti ń bọ̀ ní oh. ibi mo ti wá ṣiṣẹ́. Oh, o ò lè yọ̀lẹ́ lọ́dọ̀ ayéfẹ́lẹ́ hmm. ah, tell me ìgbà tó ga tó wà ní condition tó wà tó jáfáfá ìwọ tí o wá wà lórí ẹsẹ̀ méjèèjì wá sọ fún mi ìwọ tí gbogbo ẹ dúró dáadáa tó ló fẹ́ sọ kó ṣí ẹ. ó deep. tí àyè bá gba ọ̀gá tá a bá fàyè gbà wọ́n hmm max tó wà ń ta ẹ̀ tá a tó antenna mọ̀ eh. wọ́n lè láwọn oògùn. <laughs> nǹkan ṣe ọ bóyá gẹ́ra rárá rà yẹ. gẹ́gẹ́ tó wọ́n jẹ́ nìkan tó yẹ pé ẹ̀dá tí ọlọ́run dá tó dá dáradára hmm. orin tó ń kọ wọ́n ti ṣọ̀gá akọrin láì mọye ṣọ́ọ̀ṣì. Hmm, ó ti sábọ̀ fáwọn ṣọ́ọ̀ṣì. wọ́n ti ṣe inú boys brigade tán ṣe lọ́dọ̀ eh, wọn nípò tí eh. wọ́n tún gboyè captain. Hmm. àwọn máa ń lu gudugudu gbangban gudugudu gbangban. wọ́n play jìtá wọ́n play jìtá lẹ́yìn bàbá Tóyìn Ajagun. Hmm. so a lot of things like that don ti ṣe. in fact See, uh, Wale Thompson ẹ̀gbọ́n wa àtàtà kan ó tún sọ fún mi ó ní ah, Yínká play guitar fáwọn náà so ah, it's just so kéèyàn máa lọ rò pé bóyá ń gbà tí accident ṣẹlẹ̀ ló dún lórin. ẹ máa ẹ máa ṣàkíyèsí tó ń bá wà lórí stage hmm. etí wọn á nà òrò báyìí á tẹ́tí sílẹ̀ tí nǹkan kan bá dún tí gbà tí ò yẹ kó dún wọn á gbẹ̀yìn báyìí pé wọn á fọwọ́ sórí báyìí <laughs> pé tó o mọ tó yóò bóró ya gbélẹ̀ wọn á tó o mọ dáadáa kò sí nǹkan irú first album àwọn Jìrì Adébódùmú rántí hmm. ní ajé ìgbéǹbi la ti ṣe ní ring road ọ̀gá mi ló lu níbẹ̀ kò sí wọ́n ń play guitar wọ́n ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n ń lu wọ́n ń lu everything wọ́n ń lu àgbàmọ́lẹ̀ tó ah, kò sí wọ́n ta wọ́n ń play keyboard. ó ga o just tell me. báwo ti ṣe fídíò coverage rí. ẹ tó ṣe irú nǹkan báyìí báwo ni wọ́n ṣe fẹ́ ya ọ̀lẹ ah, lọ́dọ̀ ẹ̀ wọ́n sọ pé yínká ayéfẹ́lẹ́ àwọn ní yínká àwọn òmẹ́ni tó ń jẹ́ ayéfẹ́lẹ́ òwò so hmm. irú èní hmm. hmm. twelve twelve ọdún bá kú ọdún bá kú ọlọ́wà jẹ́ kó di ọjọ́ ayọ̀ fún ọláyínká ju ẹ̀ láyé fẹ́lẹ́ ó dà yín ẹ wò tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ ẹ wo gbogbo àwọn tá a wà ń bí ẹ wò àwọn tó ń dìrọ̀ mọ́ wa ẹ wo bá a ṣe pọ̀ tó ibo ni ẹ̀yàn àríbi lọ o bẹ́ẹ̀t ah nísìnyí Peter Peter Pétérù Peter Pétérù ṣé bàbá mi ní jáì fẹ́lẹ́ ah ẹlòmíì gan ọmọ sọ́ọ̀nì mi. Pétérù mo rántí pé ńgbà tí iṣẹ́ yìí táwa ṣẹ̀ṣẹ̀ ń wọ iṣẹ́ yìí dáadáa àwọn kan máa ń rìfà sí ẹnìkan pẹ̀lú ayéfẹ́lẹ́ ní partners in crime kì í ṣe crime bẹ́ẹ̀ yẹn o in court bí ìgbẹ̀yẹn kan ń ṣàṣọ jẹ ọ̀rọ̀ ni o kì í ṣe crime bẹ́ẹ̀ yẹn pé partner rẹ̀ bíi kolokolo ajá àtajá pé bíi five and six bí bá ń lọ ẹ̀ mọ̀ rí yan tí wọ́n ń wọ́ra àwọn kiri ìgboro tá a lẹ́ni ọ̀hún mo wá mọ̀ mọ̀ fẹ́ bẹ́ẹ̀ ni yẹn sọ̀rọ̀ láti fi celebrate yín ka ayéfẹ́lẹ́ lónìí hello ẹ kalẹ́ hello. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o. hello ẹ kalẹ́ ẹ kalẹ́ o. ah ẹ pẹ̀lẹ́ sà o. ẹ pẹ̀lẹ́ sà. ẹ ẹ kújọ́ mẹ́ta sà. ọwọ́ nìyẹn o. ibo lẹ wà yìí sà. ah mo wà ní ibi yàrá méjì tí ọlọ́run ṣe fún mi. tẹ́ ẹ̀ mójútó tẹ jẹ́ CEO rẹ̀. àbí. àní sì náà ní ológun. àwọn ọmọ mi ò gbọ́dọ̀ àwọn ọmọ mi ò gbọ́dọ̀ tilẹ̀kùn tí ìgbà tí wọlé tọ́lá yìí ni. èmi ni chief landlord. <laughs> kí lorúkọ yín sà ẹ ti wà láfẹ́fẹ́ o. kọ́mọláfẹ́ ọláìyá lorúkọ mi. kọ́mọláfẹ́ ọláìyá igwe sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ọ̀gá mi. ẹ̀yẹ méjì jáde ẹ̀. sà ṣé ń gbọ́ mi. mo wà pẹ̀lú yín o. sà a wà lórí ètò ọpẹ́yẹmí fún àṣálẹ́ sorry láti disturb yín sà wọ́n fẹ̀sùn kan kàn yín wọ́n fẹ̀sùn kan kàn ni àwa ní ká tó gbé lọ sí ẹgbàá ni ẹ làjà pé ká kọ́kọ́ yanjú ẹ̀ ń bí. Ah, ah, ó jẹ́ ìdíjà ọjọ́ pé ilé ló kọ́kọ́ sí kí èsì ìbọn gbòòrò. wọ́n ní partner in crime eh, in crime bí aláwọ̀ kiri bí èyí tẹ́ ẹjọ́ mọ́ fara yín ń bẹ̀ wọ́n nẹ́tíwọ́ọ̀kì kiri nínú ayé ní ẹ̀yìn àti yín ká mm. ayé fẹ́lẹ́ sà ṣé bẹ́ẹ̀ ni sà five and six ẹ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá mo fẹ́ràn rẹ̀ púpọ̀ pẹ̀lú nǹkan kan. ok kí ni nǹkan yẹn sá. mo rí nǹkan kan mo rí nǹkan kan lára ẹ̀ tí mo fẹ́ràn jù. ok kò sí ní tó máa ń dá ìṣòro fún un pé nǹkan yóò ṣeé ṣe. Hmm. Hmm. n tẹ́ yìí rí lára ẹ̀ ní pé nǹkan yìí hmm. pé nǹkan yóò ṣeé ṣe kì í ṣe hmm. yíká hmm. látìgbà hmm. tí a ti jọ ń rìn nǹkan kan wá lé kò ṣeé ṣe kì í ṣọ̀rọ̀ yíká. sà olórin ni yínká ayéfẹ́lẹ́ ẹ̀ akéwì mo ti lọ́mú láti ìgbà ayé wánu akéwì àti pèdèpèdè mc nǹkan kan lẹ́yìn kí ni ọjọ́ payín pọ̀ ṣé yínká ayéfẹ́lẹ́ náà ń ṣe mc ni. Eh, àbí ó ti ń kọrin before ah. accident tẹ́ fi jọ ń. àjọ máa àjọ máa kéwì ṣe mc káàkiri ni ṣé bí nígbà yẹn àwọn nẹ́tíwọ́ọ̀kì kí ni. ok. ìgbà táwọn nẹ́tíwọ́ọ̀kì káàkiri ni. Hmm. Hmm. Hmm. mo fẹ́ràn rẹ̀ púpọ̀ òun náà sì fẹ́ràn mi ó kórìíra àbòsí kì í dúró níbi tí wọ́n bá ti ń ṣe àbòsí bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ fún Yínká pé ẹnìkan sọ fún yín kẹ wá pé ẹnìkan sọ̀rọ̀ Yínká fún yín wọ́n béèrè pé ṣé ẹ lè sọ lójú ẹ̀. so Yínká Ayéfẹ́lẹ́ ṣòro sọ̀rọ̀ fún pé ẹ sà mo wá ṣòfófó kan ní fún yín o. ara ah, kì í ṣe Yínká ẹ má ṣòfófó fún o ẹ má ṣòfófó fún yóò níṣẹ́ ẹ lè sọ lójú ẹ nìyẹn. wow bẹ́ẹ̀ni bá wálé ẹni sọ tàbí à ẹ má jà bí ẹni yẹn nà ó hmm. kí la fẹ́ máa bí sí hmm. Hmm. yóò wà ní problem yóò gbé sára hmm. yóò tún wá jẹ́ kó kúrègbè kúrègbè ó lè tó bí oṣù kan sí méjì tí ẹni yẹn bá tí ìrìbọn tí wàá pa yín pọ̀ ẹni yẹn wà ráńdì àárọ̀ àbọ̀wọ́ tọ́ yín dé ọ̀rọ̀ ọjọ́ sí mo ti gbàgbé kí ló lẹ́nu ìsọná. ibo ibo ìwà náà ti dé nìyẹn. wàhálà dé nìyẹn ẹ ṣeun náà. lèyìn àbàdé orí kodò nígbà tẹ́lọ̀ nígbà tí tẹ́lọ̀ bá ṣe aṣọ gbé lọ́bàjẹ́ gbẹ́rọ́ lè yàn pa. <laughs> igwe kọ́mọláfẹ́ ọláìyá lákòótán sà ọ̀gá wa kí ni olórí ọpẹ́ yín fún Yínká Ayéfẹ́lẹ́ bá a ṣe ń celebrate ẹ̀ lónìí ọjọ́ kejìlá oṣù kejìlá kí ni olórí ọpẹ́ yín fún Yínká Ayéfẹ́lẹ́. olórí ọpẹ́ mi ni pé a mọ̀ pé òjò tí oṣù Yínká ti rọ̀ hmm, hmm. nígbà tá à ń tẹ̀lé àwa hmm. àwọn ò mọ̀ pé ara rẹ̀ láti láti dé gbogbo tá a fẹ́ jẹ́ àti tókù tá a fẹ́ jẹ́ ẹ ṣeun. so mo wá ń bá ọlọ́run mo dúpẹ́ pé ọlọ́run jẹ́ kí òjò náà dá àgbàdìgbà ti ti rọ̀ ojú òbùkún ògbégi òjò lọ síwájú òjò tẹ̀síwájú òjò àánú hmm. ó kàn ń rọ̀ nìkọ̀dá ibẹ̀ làwọn náà kó bá tù sí àti ọmọlókun ike ọjà káàtì ń pami káàtì ń wẹ̀. bàbá nìyẹn ẹ ṣeun gan ẹ bá mi kí ààrẹ ọlálọmí wàá máa retí yín lọ́jọ́ Wednesday o kò sí wàhálà. ojú ò ní tiyín thank you so much. ẹ̀mí kíkùn àti àlàáfíà ni kọ́lọ́ ń bá fún un. àmín àmín ẹ ṣeun gan. ọlọ́pàá tẹ́lẹ̀ sí ọtí ìtòrú hmm. hmm. gàálẹ̀ òun la sì mú i àti ìfọkàn tinubu. tọ ṣúgà já ẹ ṣé o thank you sir. ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣe ibi tẹ́ bá dé dúpẹ́ o Jésù ibi tẹ́ mú wa lọ ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣé ibi tẹ́ bá dé a dúpẹ́ o Jésù ibi tẹ́ mú wa lọ. kilẹ̀ falafala fresh one oh five point nine mo sọ fún yín pé àkànṣe ni ọpẹ́yẹmí ti àṣálẹ̀ yìí torí bó ṣe wà nìyẹn ẹ mọ̀ pé tí ò bá ságbàdo kò sí ń tá mọ̀ pè lógì bí ò ságbàdo kò sí ń tá pè lẹ́kọ̀ọ́ bí ò síṣu kò sí ń tá pè níyàn torí pé ọlọ́run sọ pé àdìtú ẹ̀dá kan èèmọ̀ kan ó mọ̀ jẹ́ Yínká Ayéfẹ́lẹ́ ló jẹ́ ká mọ̀ mọ̀ tí ó jẹ́ Fresh FM tó kárí ayé àbẹ́ẹ̀rí nǹkan <laughs> ọlọ́run ìbẹ́ o ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ abala mo sọ fún yín tẹ́lẹ̀ pé igwe tíátà nílé lóko tó fi dẹ́yìn òde olórúkọ tó pọ̀ nínú tíátà Mr Ọlọ́ládé Mr Money uh, igwe àwọn kan ah, ah, simply ọláìyá ẹ ká lẹ́sà. ẹ kalẹ̀ olóòtú. ẹ kójọ mẹ́ta. jọkọ máa pẹ̀lú. tọ èmi ti rò pé bóyá ẹ kó ẹ fọkọ̀ kó ẹ̀bùn rẹpẹtẹ wá fún Yínká Ayéfẹ́lẹ́ fún twelve twelve nígbà wo àmọ́ wa tún rí ẹ̀ẹ́dẹ́fìlà design bricks wọlé ó ti ẹ̀ pé ẹ padà change ẹ̀ eh. wọn àrígbọ́dà yẹn pé méjèèjì ti wọnú ara wọn. victim ni Yínká victim lèmi náà ti mọ̀ ń sọ̀rọ̀. wow. because eh, tẹ́yẹ̀ òun bá ń ṣe ọpẹ́ tó bá ń ṣọpẹ́ yẹmi lẹ́nu èmi náà ń ṣọpẹ́ yẹmi ẹ já mi. ẹ ẹ ní inú eh, ọdún tá a wà ilé ẹ̀kan ṣòkú mi. wow. ọ̀tọ̀ ọlọ́run nínú èmi náà lọ tán. Hmm. ẹ mú lọ tán tí gbogbo Facebook gbogbo ah. everything gbé tí gbogbo gbé títì ìpè láti Amẹ́ríkà láti gbá látàwọ̀ láti Canada láti gbogbo ẹ̀ hmm. bọ̀ gbogbo ẹ̀ ọpẹ́ yẹmi náà lé ní. ó ti já sọpẹ́ bí ọpẹ́ ṣe ṣe kí ni o bó ṣe ń yẹ ayéfẹ́lẹ́ ọlọ́run ọba aláàánú jùlọ tó wá dáa dúró tó ní kò tí ì yá ká ṣe dúró torí kì í ṣe agbára wa hmm. ọlọ́run náà àtúbọ̀ dúró tiwa bó ṣe dúró ti yín ká ayéfẹ́lẹ́ á dúró ti gbogbo wa bó ṣe dúró ti èmi ẹ̀bùn olóyèdè ọláyà ìgò á dúró ti gbogbo wa ọpẹjọ yẹ gbogbo alẹ́ ni. ó ti já sọpẹ́. ẹ torí pé ó já sọpẹ́ ni design bridge ṣe sọ pé ok hmm. adúpẹ́ o ambassadọ̀ wa kú hmm. ẹ wá lọ fi ìyìn fọlọ́hún hmm. lórí program wa ta pè ní g mason. jms. g mason js ni wọ́n pè. ok g. Eh, g mason a tún lè pè ní js a lè pè ní jms. jms. okay kò dá kéèyàn sùn lóòótọ́ mm. owó téèyàn fi ń kọ́lé òkè ń pọ̀ ìgbàgbé ló máa ń sọmọ ẹ̀dá hmm. mm. àìka nǹkan sí hmm. owó kéékèèké tẹ̀rí yẹn kéèyàn tó ṣẹ́jú pé ó ti di landlord hmm. ìyẹn ni àṣegbè jáde pé ok the sambles wá sọ pé ok ẹ lọ sọ fún wọn pé jí má wà thirty percent ni discount tí a fẹ́ fún àwọn èèyàn. mo wá pe chairman Olúwatósìn ọ̀gá ogbó wa mo dẹ̀ lọ́rọ̀ òun ní ah, ambassador kìlẹ̀ fẹ́ sọ mo ní wọn lọ́rọ̀ tí n bá dórí ètò ẹ ṣe jẹ́ kí n change kí nìyẹn hmm. kẹ́ kẹ́ bá mi fi ṣe ọpẹ́ hmm. pé ó yẹ kí n kú lọ́dún yìí but ọlọ́run nínú mi ò ní kú hmm. ẹ jẹ́ kí n fi ṣọpẹ́ wọn ní kí ni mo fẹ́ mo ní ẹ ṣe ilẹ̀ wa ní fifty percent yìí kí yẹta bá ń tan fáwọn èèyàn. ìlàjì owó. bẹ́ẹ̀ni wọn ni mo ṣú ọ mo ní bẹ́ẹ̀ni wọn ní ṣe kàn tẹ fẹ́ nìyẹn igwe mo ní kàn tí mo fẹ́ nìyẹn mo ní ẹlẹ́ẹ̀kejì mo tún fẹ́ ni pé ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn yẹn kàn pàdé mi ní ọ́fíìsì wa ní Bódìjà lọ́la lọ́la kí n tún fún wọn lẹ́bùn ẹ ń lọ sí ọ́fíìsì ẹ máa wà ní ọ́fíìsì design base lọ́la. yes máa wà ní ọ́fíìsì wa ní design base homes and property ní eh, Bodija. Jọkẹ́ plaza. ní plaza okay. so máa wà nbẹ lọ́la màmá dáhùn yẹn ló màá dẹ̀ ṣèkínni màmá fún gift. wow eh, as an ambassador as ẹni tó ń ṣèkínni o tó ń ṣe ọpẹ́ tiẹ̀ ẹ̀yìn hmm. eh, ká ayéfẹ́lẹ́ ṣe tiẹ̀ níjọ́gọ̀ máa dá tèmi bolẹ̀ ní eh, plaza wa ní <laughs> Bodija design base homes and properties office. wow ó ti já sówó nìyẹn ó ti já sọpẹ́ eh. ó ti já síre eh, ó ti já sáyọ̀. àwa nílẹ̀ káàkiri a ní Ìbàdàn a ní Ṣàgámù a ní Abẹ́òkúta a ẹ gbọ́ ìtókò lẹ́nu ọmọ mi. yes sir. Bímbọ́ lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy. Bimbo, bò wá ní báyìí. yes I ẹ kálẹ̀ dadi. <laughs> tọ o tẹ̀lé dadi wa. bẹ́ẹ̀ni. all right láàrin ìṣẹ́jú kan tó kù fún abala design bricks Igwe ti ṣàlàyé pé ayé ń bọ̀ wá pàdé. fifty percent discount ọ̀la náà ló dẹ̀ mọ̀ tán o ọ̀la náà ni torí ọjọ́ kan náà fi bá wa wà ń bàdàn so gbogbo àwọn tó bá fẹ́ jẹ àǹfààní promo yìí sádà kan ti máa pè sílẹ̀ lálẹ́ kán dẹ̀ máa mú nọ́mbà wọn sílẹ̀ kán tètè jí kí ẹ mọ̀ sùn gbogbo àwọn tẹ́kù òkébí èkúnú àkáǹtì wọn tẹ́yẹ òkébí ẹyẹ tọ́mù èèyàn fún òbí ọmọ èèyàn tọ́mù èèyàn ti ń fọ̀hún bí fara Christmas róòmù tẹ́kù ti ń fọ̀hún bí asínú àkáǹtì ẹ̀ kóun náà gbé bọ́dì torí ọ̀nà àti ìlà ọ̀nà àti lówó ní real estate nǹkan tá a fẹ́ fi já àwọn èèyàn sí gangan nìyẹn tá a fi ń ṣe fifty percent discount yìí àmọ́ ọ̀la ló máa tán tẹ́ bá ní ten thousand naira sókè ẹ máa kó bọ̀ nílé iṣẹ́ design bricks and property tó wà ní block u shop twenty ní jọkẹ́ plaza lẹ́gbẹ̀ẹ́ trans amusement park tẹ́ ẹ bá ti dé bódìjà ẹ̀rì wá ń bẹ̀ wọ́n dẹ̀ tún lè wá sí press plaza lẹ́gbẹ̀ẹ́ town hospital ní ọ̀nà ìwúrò roundabout bákan náà àmọ́ kó má gbàgbé ẹlòmíràn pé bíi promo yìí orí ilẹ̀ wa tó wà ní Ìbàdàn nìkan ni ó wà lórí ilẹ̀ wa tó wà ní Ògùn state náà Ọ̀ṣun gbogbo ibi tí design bricks and property ta nílẹ̀ sí tẹ́ bá ti pè wá lálẹ́ tẹ̀dẹ̀lẹ̀ wá láàárọ̀ ọ̀la sí ìrọ̀lẹ́ ọ̀la ẹ máa jẹ àǹfààní promo pẹ̀lú fifty percent discount pẹ̀lú ten thousand naira ẹ máa gba form five thousand naira pẹ̀lú deposit five thousand naira ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó máa pè sí ti aláṣẹ àtolùdarí iléeṣẹ́ wa nìyẹn ti engineer Tosin Shitu kí wọ́n pè zero nine zero three nine three seven five one one zero zero nine zero three nine three seven five one one zero tàbí kí wọ́n pe zero eight zero two five four two four two five three zero eight zero two five four two four two five three. wọ́n ní o tún fi style sọ̀kan sí. zero nine zero three nine three seven five one one zero tàbí kí wọ́n pè zero eight zero two five four two four two five three fifty percent discount ó máa tán lọ́la tó bá di tuesday ó ti di thirty percent. màmá retí àwọn èèyàn wa ẹ̀yin lẹ ń gbàlejò àwọn èèyàn. lọ́la ọláyà igoe wọn pàdé mi bẹ́ẹ̀. ok gẹ́gẹ́ bí ambassador design based homes and properties lágbára ọlọ́run ayọ̀lámájọ́ fi ṣọdún. igoe theatre ẹ̀bùn olóyèdè ẹ̀ ọjọ́ tí a bá túnra rí àtúnwá ní orúkọ yín àtúnrísì lórúkọ èmi àti yín náà. àmì àṣẹ. màá béèrè pé àwọn sinimá tí máa ń mójú omijé lójú ẹ̀dá tí máa ń mú ẹ̀dá ro àròjinlẹ̀ philosophy so ni àwọn èèyàn mọ ìmọ̀ ah! two thousand and eight mo ti ṣe fíìmù gbẹ̀yìn. lẹ́tí ṣe gbẹ̀yìn. ẹ torí mo mẹ́yẹ tó tóbi bọ̀ lápò ni mo ṣe ṣe sùúrù. ẹ ti mọ nǹkan tí mo fẹ́ béèrè o. ẹ tó gbogbo ẹ pátápátá ẹ jẹ́ ká fi pàdé sí ìjọ tá a bá máa sọ. tá a bá máa sọ mm, fine so ìjọ tá a bá máa sọ yẹn màá wá bí yín pé kọ́mẹ́dì ah, wà nù tẹ́ bá sọ̀rọ̀ náà bọ̀ dá kọ́mẹ́dì. wàláì kò yé mi bó ṣe ń wáyé. kí ló ṣẹlẹ̀. ẹgbà tí mi ò mọ̀ ṣe ọlọ́run ló mọ̀ ṣe ló kọ́ mi. lọ́ba tán design bricks lọ́la ẹ ṣé o. ẹ ṣé pọ̀ ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní dàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lè wùrà yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí ta aládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lù ọ́ ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹgújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn. kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ fẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè A multinational real estate company with offices in the US, the UK, Dubai, and different states across Nigeria is recruiting sales and marketing senior executives who own their cars and have international passports with travel history. If you're interested and qualified for the role, kindly send a one minute video marketing yourself to the interviewer via WhatsApp on plus 234 plus 234 80 9999 3648. mama junior why you dey cry like small pikin. na workplace discrimination dem no promote me because i be woman. eh ah, you no show dem your certificate. i no get certificate. and you for go get certificate na okay go school go get your certificate now. e don too late me should accept me now. ah ah mama junior i know the school wey go accept you. center for external programs and preliminary studies in conjunction with the department of english studies taiso larin university of education ijagun ogun state dey admit candidates for certificate and diploma courses in theatre film and media studies for 2021-2022 academic session. What be the qualification? five credit pass for teachers grade two or four or five credit wey go include english language english literature for waye gce or neco at one or two cities. special consideration there for mature candidates like you wey don dey work for art and culture tey tey. i go wakala. log on to my.tasweb.edu.ng to apply na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses. new view event center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò oríṣiríṣi ìnáwó new view Newview event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe Newview event center ọyẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀ Newview event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́nìgbàgbé ló wà ń bẹ̀ gold vip chavari chair ẹ̀rọ amóhùndógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀sùká tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room Newview event center wà ní plus five and six àkìlágbà estate along all state college road agbofieti off jericho extension ibadan milview event center is very affordable call for enquiry or send a whatsapp message on 0807 66 66 557 0807 66 66 557 Newview event center make it a moment to remember. ẹ̀yin èèyàn ìlú ìbàdàn ṣe rí péré wọlé dé. wọlé dé fún wa nílùú ìbàdàn láti kàwé lókè òkun ẹni tó mọ̀nà ní ká tẹ̀lé edu consult ló ń léwájú ẹ̀hẹ́n gbogbo ẹni tó fẹ́ kàwé lókè òkun pàápàá jùlọ níbikíbi lórílẹ̀‐èdè àgbáyé USA Canada Ukraine àti láwọn northern European universities bíi Finland Norway Sweden Ireland United Kingdom àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó dẹ̀ jẹ́ lórílẹ̀‐èdè Mauritius ẹ̀yẹn ṣá ti máa bọ̀ ní edu consult láti mọ ojúlẹ̀jà bí àlàyé yóò ṣe wá sí ìmúṣẹ ọ̀pọ̀ tó ti gba ọ̀dọ́ wa kọjá ni wọ́n ń kọrin ọpẹ́ torí pé kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn àti kàwé lókè òkun ọwọ́ edu consult ló wà educonsult privacy akalẹ̀ sí educonsult communication house fast fast junction old ife road ìbàdàn tàbí ní ashi annex noa court ashibodija junction basoro ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa pè zero eight one three five four three zero three eight two website www.educonsult.org pẹ̀lú educonsult privacy láti kàwé lókè òkun ìrọ̀rùn ló máa jẹ́. good clergy wear stellar limited tá a bá ń sọ nípa onírúurú aṣọ táwọn àlùfáà ilé ìjọsìn tó ń tàwọn akọrin ìjọ lè wọ̀ tàbí àwọn academic gown táwọn jìmì ọ̀jọ̀gbọ́n láwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo nìṣe polytechnic universities colleges tàbáwọn ilé ẹ̀kọ́ girama àti alákọ̀ọ́bẹ̀rẹ̀ good clergy wear stellar limited ni ẹ máa lọ sòsè ibẹ̀ lẹ́tìlẹ́bí tẹ̀ ń fẹ́ àwọn aṣọ bíi preachers gown clerical shirt academic So please.